bí gbogbo wa ti ṣe mọ̀ wípé àwọn olùdíje fún ipò kánsílọ̀ nínú ẹgbẹ́ APC àti PDP ta omi nínú ìdìbò ìjọba ìbílẹ̀ tó wáyé lọ́jọ́ sátidé ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2021 àjọ elétò ìdìbò ti ìpínlẹ̀ Èkó LASEC ń fi àsìkò yìí kéde fún gbogbo ará agbègbè kẹ́kẹ́ ní ìjọba ìbílẹ̀ Agége wípé àtúndìbò sí ipò kánsílọ̀ láàrin ẹgbẹ́ òṣèlú PDP àti APC yóò wáyé ní ward F kẹ́kẹ́ ní ìjọba ìbílẹ̀ agege. àwa rọ gbogbo olùdìbò tó wà ní ward F kẹ́kẹ́ ìjọba ìbílẹ̀ Agége láti túyáyá jáde jáde wá dìbò fún olùdíje tó wù wọ́n fún ipò kánsẹ́lọ̀ a rọ̀ wá wípé ká pa gbogbo ìlànà tó wà fún covid-19 mọ́ o ìkéde yìí wá láti ọwọ́ àjọ elétò ìdìbò ti ìpínlẹ̀ Èkó làásìẹ̀.